Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Mo kí onílé, <laughs> mo kí àlejò, <laughs> ọ̀rọ̀ ti rúgbó o. Mo kí gbogbo èyí tí ẹ wà lójú ìwòran wa. Ọ̀rọ̀ rúgbó bọ̀, mo ní Yorùbá sọ pé ó ń bọ̀ ń bọ̀, àwọn là wa ìgbà kan rí sílẹ̀kùnọlá Naomi tí ó jẹ́ aya ọba ọ̀ọ́ni ọ̀fífẹ́ Ògúnwùsì <laughs> ẹni tí ó jẹ́ bàbá fún gbogbo ọmọ fún gbogbo ìran Yorùbá ọ̀rọ̀ yìí ló ń ṣẹlẹ̀ báyìí lásìkò yìí òun ni mo fẹ́ mú dé etí ìgbọ́yín nínú àwọn nǹkan tí a rí kà lórí ayélujára sílẹ̀kùnọlá ti pariwo kò ránṣẹ́ sọ́ba kábíyèsí ọ̀jájá di ọní ọ̀fífẹ́ fúnra ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí olórí Sílẹ̀kúnlá tó pàrókò ẹ̀ lórí Twitter èyí tó tẹ̀ sí orí ayé tí bá máa túmọ̀ ẹ̀ ní Yorùbá ó ń sọ ọ̀rọ̀ yìí wípé tọ́rọ̀ yìí bá máa já sí kú fóun nígbà tóun bá ṣe tán tóun bá ta gìrì tóun bá jí tóun fẹ́ gbé ìgbésẹ̀ <laughs> àbí tóun fẹ́ sọ̀rọ̀ ó ní òun ò ní kọ̀ kí ọ̀rọ̀ yìí kó já síkú ǹjẹ́ kí lọ̀rọ̀ ọ̀hún gbogbo mùtúmùwà ẹ̀já bira wa léèrè síwájú kí n tó tẹ̀síwájú ọ̀rọ̀ yìí <laughs> mo kí i dáadáa lẹ́ẹ̀kan sí òkèlè yẹn olúwa ṣeun ayọ̀ bámi àdìsá olóhùn yọ lórúkọ mi ń jẹ́ simple èyí Washington the one and only bọba gbádùn káàfàtà fún gbogbo pèdèpèdè káàrọ̀ òjire èmi náà ni mò ń kí jagunlabi àtìdí bóbìnrin jà ọwọ́ lórí ìgbà kan òun là ń mẹ́nubà ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí a bá gbàgbé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ẹni tó jẹ́ ayaba ńgbà kan Naomi yìí òun náà ní wípé bí ọdún tó kọjá ní ọjọ́ kejìlá oṣù kejìlá nínú two thousand twenty twenty one precisely. Mm ni ó di ẹni tó yẹ ṣe pé ó kọ ọkọ ẹ̀ sílẹ̀ kò pẹ́ sí àsìkò díẹ̀ tí kò ju bí ọjọ́ mélòó kan sí ọjọ́ tó ṣe ayẹyẹ ọjọ́ òbí èyí tó jẹ́ ṣe pé kábíyèsí fúnra rẹ̀ ó ra ọkọ̀ bọ̀gìnì fún Naomi láti fi ṣe àyájọ́ ọjọ́ ìbí ẹ̀ nínú tó jẹ́ ṣe pé kó wá wa la máa ń gbàládùra pé irú rẹ̀ bẹ́ẹ̀ kó wọ́tọ̀ wá ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká má gbàgbé wípé aya ọba ni olórí ni lásìkò ìgbà yẹn àti pé kì í ṣe gbogbo èèyàn náà ló máa ń mọ̀ fún yàn kábíyèsí ṣe ìfihàn ìfẹ́ sí láìmọ̀ yìí pé Naomi fún ẹ̀ ó ní tó ń gbà lérò lọ́kàn ó ti ṣetán láti kúrò lákàkà bàbá <laughs> ẹ̀yin kọ́ yìí ọ̀rọ̀ lọ́kọláya kò ṣeé dá sí lókèrè n tá a bá rí tó bá rírò tí n tó bá gbé jáde là máa sọ nípa ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún tìmìtìmì àbí tìmùtìmù tó kó ẹ̀gbin sínú ni torí bó ṣe ń ṣe aráyòkú bẹ́ẹ̀ ni tèmi bẹ lára mi ti kó wá ń bẹ lára ẹ̀ ṣùgbọ́n àwọn Yorùbá àwọn àgbàlagbà Yorùbá wọ́n sọ wípé báwo tilẹ̀ wí ẹ ṣáàtìmọ̀ torí nínú àwọn ìṣesí àti àwọn tá a rí kà àti àwọn tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn facts tá a rí dìmú a rí i pé ọ̀rọ̀ kábíyèsí ó jẹ mọ́ ọ̀rọ̀ kan <clears throat> àti sílẹ̀ kan láyìí ó jẹ mọ́ ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé n tí tíyàn bá ń wá òun náà máa fi ń gbà òun náà fi ń lùyàn jìbìtì àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sọ̀rọ̀ nípa ìgbéyàwó kábíyèsí sẹ́yìn wá lẹ́yìn ìgbà tó jẹ́ ṣe pé olórí Zainab tí ó kọ kábíyèsí sílẹ̀ látara bóyá ìwúyọ ọlọ́run tó náà sì ti bímọ láìpẹ́ yìí hmm, nígbà tó lọ fẹ́ prince míì <laughs> ní Qatar ibẹ̀ kọ́ la fẹ́ lò ṣùgbọ́n a máa ṣe ọ̀rọ̀ láwẹ́láwẹ́ torí wípé àwa tá a jẹ́ oníyàwó àbá tá a jẹ́ oníyàwó kan àbá tá a fẹ́ràn ìyàwó kan àbí àwa tó jẹ́ ṣe wípé a jẹ́ lọ́kọ láya àwọn tá a fẹ́ gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ yìí ó pọ̀ ó sì máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. bóyá ìdí nìyẹn tí Naomi tó fi ń wòye pé ẹ òun á tóun bá ṣe báyìí òun á ṣe léyìí ẹ tóun bá ṣe léyìí bóyá kábíyèsí nítorí pé kán má lè sọ pé ọba tó níyàwó àbí nǹkan kan obìnrin náà ní titi wọn bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n nínú àwọn ohun tó dá wàhálà lẹ̀ ká má parọ́ fúnra wa nínú tá a gbọ́ ó jẹ́ pé ìyá tó jẹ́ ìyàwó ìyá Naomi fúnra ẹ̀ nínú àwọn ìròyìn kò jẹ́ kí kábíyèsí kó rí ọ̀hún mímí délẹ̀ láàfin nítorí wípé ìròyìn fi tó ayé pé ó ń là lé kábíyèsí lọ́wọ́ abẹ́lẹ̀ sọ pé ṣíwájú àsìkò yìí kí kábíyèsí tó gbà pé tafaraba máa já kó já nítorí wípé sún fún mi sún fún mi tí nǹkan bá súnyàn débi ògiri èèyàn náà máa bojú ẹ̀yìn nínú àwọn ọ̀rọ̀ yìí a gbọ́ nípa arákùnrin kan tí wọ́n ń pè ní Gbèrò èyí tó jẹ́ brọ́dà fún Naomi bí junior brother ni àbí senior brother but brother ni ní ẹ ló reflect tó jẹ́ brother tó jẹ́ Gbèrò tí kábíyèsí tó fi sí àyè kan níbi àwọn estate tí wọ́n ń kọ́ nínú àwọn contract kan ìtújẹ́ ṣe pé kábíyèsí pariwo pé n tóun mú mọ́ra pé gbogbo owó ó ti lọ tán mọ́ ọ lọ látara pé òun ṣáà ń kọ́fà wípé kóun má tú àwọn àna òun síta àti gbogbo kóun ṣáà lè tẹ́ àwọn ẹbí sílẹ̀kùn ọlá Naomi kóun lè tẹ́ wọn lọ́rùn ẹ̀yin kọ́ yìí lẹ́yìn <laughs> ẹ̀yìn Naomi kúrò nílé kábíyèsí gbogbo ala ti gbọ́ kì í ṣe tuntun mọ́ ti lọ ṣùgbọ́n lásìkò yìí tó ń fọn jáde tó ń sọ bí àwọn ọ̀rọ̀ kan bíi wípé pé àwọn àṣírí kan ń bẹ lọ́wọ́ ẹ̀ àbí bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kódà ó máa dẹnu kọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà Naomi tún bú ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó lu ẹnu àbùkù sí wọn wípé <laughs> ìjọba orílẹ̀-èdè nàìjíríà yìí wọn ò tiẹ̀ gbé fúkẹ́ bóyá kó yẹ pé kó jẹ́ pé ẹ̀tọ́ kan tó jẹ́ ẹ̀tọ́ gbòógì tó yẹ kó yẹ ṣe pé kíjọba máa gbà lọ́wọ́ ọkọ kó gbà fóun látọwọ́ kábíyèsí lẹ́yìn ìgbà tóun ti kúrò ńbẹ̀ pé a jẹ́ pé orílẹ̀-èdè yìí wọn ò jáfáfá àbí ká sọ pé orílẹ̀-èdè nàìjíríà yìí <laughs> pé wọn ò múrọ̀ wọn ò dẹ̀ ṣègbè lẹ́yìn obìnrin ẹ̀yin rẹ̀ o yorùbá ni wọ́n ń pè bí òun nàìjíríà la wà yìí lódodo ó ṣeéṣe ká máa lo àwọn òfin kan tó jẹ́ òfin àwọn bìrìtìkó àwọn tí ó jẹ́ ṣe pé wọ́n kó áfíríkà lẹ́rú ńgbà kan ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé yorùbá ò níran àwọn nǹkan yìí ló yẹ kó máa wà nínú ọkàn wa àwa tí a jẹ́ òbí pàápàá jùlọ àwa tí a wà nínú ilé ọkọ wa tó jẹ́ ṣe pé ilé ọkọ obìnrin òun náà lobìnrin ti ń dàbí ọba ibẹ̀ ló ti máa ń yẹ obìnrin àbí àwọn tó jẹ́ ṣe pé a jẹ́ ọkùnrin tá a níyàwó sílé ká máa rò ó dáadáa kó tó di pé apètòpèrò wípé bí ó lọ kó lọ àbí tó yẹ pé n ó lọ n lọ tóbìnrin náà ń ṣe àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ìṣẹ̀lẹ̀ Naomi yìí ó jọ pé Naomi ó ń kábàámọ̀ nífẹ̀ẹ́ lójógí àbí kó jẹ́ ṣe pé ó ń bà á kan ló fi sọ irú àwọn ọ̀rọ̀ báyìí nítorí wípé <laughs> ó sọ̀rọ̀ yẹn débi wípé nígbà tó ń bá máa jí gìrì ṣùgbọ́n nínú àwọn tó ṣègbè nínú ọ̀rọ̀ nínú àwọn eh, àwọn ẹbí kan náà ló náà ṣáà ń sọ oríṣiríṣi pé eh, wọ́n ṣáà ń ṣègbè lẹ́yìn ẹ̀ pé èmi wá fẹ́ bí gẹ́gẹ́ bí èèyàn wípé ṣé kó tó di wípé ó kúrò láàfin ọba ni torí tí èèyàn bá mọ̀ pé òun gbàgbé nǹkan sílé ọkùnrin àbí sílé ọkọ ó ní láti rò ó dáadáa kó tó kógbá kó tó kágbọ̀n kúrò ńbẹ̀ èwo ni ti pé kó máa kí Naomi máa sọ wípé ìjọba Nàìjíríà ò ṣègbè lẹ́yìn òun lórí àwọn ìdí kan eléyìí mo rí i pé bí ìgbà tó fẹ́ gé ní sí pátì láti ọ̀dọ̀ àwọn public àwọn tó dẹ̀ jẹ́ ṣe pé wọ́n lè máa kúrò yìí lẹ́yìn torí Yorùbá sọ wípé <laughs> ẹgbẹ́ ẹ̀yẹ náà lẹ́yẹ ń wọ́tọ̀ àwọn tó jẹ́ single mothers míì wà táwọn náà lè kì í lẹ́yìn ṣùgbọ́n àwọn tó jẹ́ ìyá wa Yorùbá ni àwa ọba dẹ̀ ló fẹ́ ẹni tó bá sì ti fẹ́ ọba kódà gan mo lè sọ wípé ọba Ọọ̀ni <laughs> of yìí Ògúnwùsì òun nìkan ni màá rí ní ọba tó jẹ́ ṣe pé ó sì ń lo western eh, western way of life àti àwọn ọba kọ̀ọ̀kan nítorí pé níjọ́wọ̀n àná rí ọba máa ń fi obìnrin dọ́là ni ẹ o ọba ò kì í ṣe oníyàwó kan kódà tó bá ti fẹ́ yàwó lórí oyè tó bá ti fẹ́ yàwó kó tó jọba àṣẹ tún fẹ́ <laughs> ìyàwó oyè mi ò kọ́ èèyàn níkọ kíkọkọ àbí ká kọ́ra wa ní à ń sọ̀rọ̀ àṣà wa ìṣesí wa gẹ́gẹ́ bí Yorùbá àti bá a ṣe bá nǹkan láàyè ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọ̀rọ̀ Naomi la sì sọ débẹ̀ ọ̀rọ̀ ìgbésí ayé Ògúnwùsì náà la sì sọ débẹ̀ ìyẹn kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó bá ń ṣẹlẹ̀ ó máa máa bí àwọn nǹkan kan sí ọkàn àwọn èèyàn àwọn èèyàn lè sọ pé kábíyèsí ó ní lọ́wọ́ ká gbà pé bẹ́ẹ̀ ni gbogbo àlá ní lọ́wọ́ àwọn èèyàn dẹ̀ lè sọ pé àkábíyèsí kò lórí <laughs> àyànírà irọ́ ó jọ pé ṣe ni kábíyèsí òun ń lo western life wípé ká lo ìṣesí alákọ̀wé lórí àpèrè yìí ìbá má jẹ bẹ́ẹ̀ ni Ah, ah, ah, <laughs> eh, a máa rí àwọn ọba bàbá tó gbéṣẹ̀ láìpẹ́ yìí <laughs> aláàfin Ọ̀yọ́ bàbá bàbá bàbá ta bàbá ta bíọ́bíọ́ nípa àwọn olóbìnrin dé ṣùgbọ́n tí a bá ti ń gbé àwọn ìgbésẹ̀ kan àwọn oyè kan wà àti àwọn ipò kan wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́ ṣe pé ó lè máa mú ayé bá wa tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe nígbà míì ìhà tèmi lèmi ń sọ o torí wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ẹ́ lè fa ohun tí àwọn èèyàn tí kò tó wẹnu sí kábíyèsí kó máa wẹnu sọ́ba nítorí wípé à ń lo àṣà ibì míì àbí à ń kọ́ṣe àwọn ìkọ́ṣesí kan nínú àwọn kárítẹ́rìà tí wọ́n fi ń fẹ́ bìnrin tí wọ́n lè fẹ́ bó ṣe yẹ kó fẹ́ gẹ́gẹ́ bí Yorùbá kò sí ìwé kan tí Yorùbá ń lò tó sọ pé kó kí kábíyèsí àbí Yorùbá gan kó fẹ́ obìnrin kan a lè rí nínú ẹ̀sìn míì àti gbọ́ tinú ẹ̀sìn mùsùlùmí tó tiẹ̀ jẹ́ pé àyè wà ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ń fẹ́ òun náà ni wípé ká ṣètọ́jú wọn kí ni kábíyèsí bẹ́ẹ̀ tọ́lọ́hún tí ì ṣe fún kábíyèsí ṣe tí ọba ògúnwùsì fẹ́ fi fẹ́yàwó <laughs> òun la fẹ́ sọ pé kò sí ni a máa mọ millions àbí billions ni tí kábíyèsí lose lórí ọ̀rọ̀ Naomi yìí àtàwọn fámìlì ẹ̀ kó tó di pé kábíyèsí sọ pé tó àkórímọ̀ kan náà ìbá àgáfàrà tó kó máa lọ. ìtí sí ẹ̀kọ́ lọ́wọ́ sọ lásìkò yìí Naomi òun ló jẹ́ nǹkan tó ń kọ lóminú àbí sọ pé tó bá ti sú ìjà kókú sọ pé tó o kábíyèsí o n tí ò yé mi o ti padà wáyé mi mọ́ nítorí àwọn ọ̀rọ̀ tó ń sọ n tó tẹ̀ síbẹ̀ sórí fọ́nrán yìí <laughs> bóyá kí n kà ní eh, lédè òyìnbó <laughs> nínú àkọlé ọ̀rọ̀ yẹn ó sọ pé ní Yorùbá ó ní tí ẹ bá sún mi kan ògiri màá yà kú ni ìdípò kí ọwá fi dash dash sí àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí wo ọ̀rọ̀ yìí nígbà táwọn olóye ń wò ó àwọn kan sọ pé à ó láti jẹ́ pé àṣírí kọ̀ọ̀kan kan wà lọ́wọ́ sílẹ̀kùn ọlá Naomi wọn ni bá kínní yìí ó ní láti ní àṣírí kan nú tó jẹ́ ṣe pé bóyá ọba ṣubú sí arábìnrin yìí lọ́wọ́ kó tó di pé ó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ṣùgbọ́n nínú àwọn kan tó tẹ̀ jáde ní Twitter page ẹ̀ ó ní it will be a rude awakening you know when I am pushed you know when I am pushed I will rather die wọ́n fi kinní síbẹ̀ yẹn lẹ́yìn ìgbà tí ẹnìkan ti dá lóhùn ìyẹn sọ pé no woman deserves one percent of what you went through still going through you have really you have really tried enough and enough is enough it is all about time the sleeping dog wakes ẹni yẹn jẹ́ Simi Olúwaṣèyí ìyẹn ló dá lóhùn lẹ́yìn ìgbà tó ti sọ àwọn ọ̀rọ̀ yẹn so ó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. kí ni Naomi ń là kọjá èyí tá a lè máa rò wípé bóyá kábíyèsí gangan ni problem ẹ̀ nínú nǹkan tó ń ṣe àbí ká kú sọ wípé kókú sọ nǹkan tó fẹ́ sọ because irú àwọn ọ̀rọ̀ yìí ó lè blackmail kábíyèsí one way or the other ó dẹ̀ lè jẹ́ kí àwọn public kan bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi sí kábíyèsí lára ẹ̀rẹ̀ tí mo country yìí pẹ̀lú bóyá ń sì kí lójú tèmi o gbé seeking sympathy from audience àwọn eh, human rights míì wà tó jẹ́ àwọn obìnrin àtàwọn eh, àwọn foundations míì káwọn náà bẹ̀rẹ̀ sí máa kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi sí kábíyèsí àbí kán máa gbé àwọn ìgbésẹ̀ àti àwọn ìwà míì bẹ́ẹ̀ èyí tó lè ṣẹ́gìrì sí kábíyèsí lára èmi rò wípé tí nǹkan ò bá tẹ̀yàn lọ́rùn nígbà míì ilé ẹjọ́ wà ń bẹ̀ ju ká máa parókọ ọ̀rọ̀ àbí àwọn àròkọ ọ̀rọ̀ kan wà tó yẹ ṣe pé ó dẹ̀ lè bani lórúkọ jẹ́ ìdí nìyẹn ó máa ń ṣẹlẹ̀ kí ṣọ̀dọ̀ kábíyèsí nìkan ló ń ṣẹlẹ̀ sí ibi gbogbo la ti ń kádìí alẹ́ tóbìnrin bá kọ obìnrin ọkọ níbì ó máa lọ máa sọ ọ̀rọ̀ ẹ̀ níbikíbi láì àbí tó máa sọ tó máa máa bá